ẹ̀yin èèyàn mi ẹ má bínú sí wa ẹ̀rù náà ló jálura wọn gẹ́gẹ́ bí mo ṣe ń babọ̀ lẹ́ẹ̀kan láàrin ìṣẹ́jú kan kó tó di pé a máa dágbére lórí ètò ẹgbẹ́ owó yìí mo bá yín mu wá ní kí ẹ fi tọ́jú ara yín àti àwọn àbúrò mi méjèèjì ìyá rẹ̀ dá mọ́ lẹ́nu mo ti sọ fún ọ àbúrò rẹ náà ní gbọ́lá bọ̀ àbúrò rẹ mẹ́tẹ̀ẹ̀ta kò burú àbúrò mi mẹ́tẹ̀ẹ̀ta níbo ni o ti rí owó àbí àwọn akẹ́kọ̀ọ́ fásitì máa ń gba owó oṣù ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì tún kọ́ lóòótọ́ ni mò ń kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n mo dẹ́kun búrẹ́dì mi n kò dẹ́kun búrẹ́dì mi ní títà ní ọ́ọ̀lù wa mo gbà ọ́ gbọ́ ṣùgbọ́n màá gba màá gba owó owó àìtọ́ lọ́wọ́ màá gba owó àìtọ́ lọ́wọ́ ọkùnrin kankan o ìgbẹ̀yìn rẹ̀ kì í dára kò tilẹ̀ sí ọkùnrin tí ó fẹ́ fún obìnrin lówó ọ̀fẹ́ mọ́ ohun tí wọ́n sì ń fẹ́ fi pààrọ̀ n kò ní lọ́wọ́ bíi kí ni ìfẹ́kùfẹ́ ni ìyá mi ìtìjú ńlá ni yóò jẹ́ tí mo bá dé ilé ọkọ mi tí ó di alẹ́ ariwo tí ó rí wípé kòròfo ìṣáná ni mí ta ni kí n fi tèmi jọ n kò gbàgbé ìtàn ìgbéyàwó yín pẹ̀lú bàbá mi dùn mọ́ mi gidigidi nígbà tí wọ́n rí i pé ẹ̀kúnrẹ́rẹ́ lẹwà títí di alẹ́ ìgbéyàwó ẹ̀yin àgbà a sì máa pálòwé pé ọmọdé kì í bá ìpínlẹ̀ ìyá rẹ̀ kí o ṣe aṣọ dá tó ẹ̀yin èèyàn mi ibi tí a fi ìtàn tòní tá a fi darí sí lónìí nù bó bá dijọ́ mẹ́jọ a tún máa bẹ̀rẹ̀ níbi tí àmórí ẹ̀dẹ́ yìí ẹ ṣeun ṣe mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi tẹ́ bá wa tukọ̀ ètò yìí látàárọ̀ títí di àkókò yìí gbogbo ẹ̀yin tá a jọ tukọ̀ ètò yìí tá a jọ bẹ̀rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín oníyanṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá ní jẹ́ náà ṣeun ẹ̀kú àìbínú ojú tẹ́ fi wò wá òní fọ́ bẹ̀rẹ̀ tí tẹ́ fi ń bọ́ wa òní dìkò nídìí tẹ́ náwó sí ẹ ṣeun ṣeun àdúpẹ́ ẹ má fún gbogbo ìpolówó ọjà yín ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò gbogbo ẹ̀yin alájẹ́ bàbá lọ́jà gbogbo ẹ̀yin òdókòwò tẹ́ fẹ́ polówó ọjà yín tẹ́ fẹ́ káwọn ayé ọmọ tẹ̀ ń tà àti tẹ̀ ń gbéṣẹ́ yín onílé ìjọsìn oníṣọ́ọ̀ṣì onímọ́ṣáláṣí gbogbo ẹ̀yin òdókòwò pátápátá tẹ̀ ń ṣiṣẹ́ nínú ilé ẹ bá wa dòpọ̀ ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò káfi tiwa káfi gbé tìyín lárugẹ ẹ lè pè sí studio number wa zero seven four five nine three five three seven nine nine tàbí lórí whatsapp wa ní nàìjíríà plus four four seven four five nine three five three seven nine nine òun ni ẹ lè pè sí fún gbogbo ntí ẹ bá fẹ́ polówó láti jẹ́ káwọn yóò gbọ́ kí wọ́n mọ̀ parí bákan náà iléeṣẹ́ authentic entertainment organization fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin alájẹ́ bàbá lọ́jà gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣayẹyẹ ní alága àdó alága lẹ́fẹ́ mc lẹ́fẹ́ ni fún ìnáwó yín fún ọjọ́ ìbí ìgbéyàwó ìkómọjáde ni gbogbo tí ẹ bá fẹ́ event planner ni children entertainer ni ẹ fẹ́ olórin fún ìnáwó fún àríyá yín ẹ kàn sí wa níléeṣẹ́ authentic entertainment organization lábẹ́ àkóso ìyá àbàdàn yín náà ni kò sí tí ẹ kò wá fún tá ò ní bá yín dá sí tá ò sì ní bá yín ṣe tí ó dùn tí ó sì lárinrin ẹ bá wa dòwò pọ̀ lónìí a wà lórí facebook page ẹ follow ẹ like page wa authentic entertainment organization event ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní zero seven nine zero eight zero two five nine four four zero seven nine zero zero seven nine zero eight zero two five nine four four bákan náà sì rẹ gbogbo ẹ̀yin tẹ́ wà ní London ìyá èkìtì wọ́n wà nílùú London báyìí fún gbogbo ẹ̀yin èèyàn wa gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run gbogbo ẹ̀yin onílé ìjọsìn bóyá ẹ fẹ́ kí wọ́n wá sọ̀rọ̀ ọlọ́run ni torí wípé ìránṣẹ́ ọlọ́run ni wọ́n ẹ fẹ́ pè wọ́n fún Eh, ọ̀rọ̀ ọlọ́run ni ẹ fẹ́ kàn wá mínísítà nípa tọ̀rọ̀ ọlọ́run ni tàbí nípa ti orin gan tẹ̀fẹ́ kàn wá mínísítà fún ìjọ yín ẹ̀yẹ ṣáà ti pe iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tàbí kẹ́ pè mí ìyá àbàdàn bí ẹ ó ṣe rí wọn eh, àwa ó jẹ́ kí ẹ mọ̀ láti jẹ́ kí wọ́n wá fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ fún orin ni o kó tó di pé wọ́n padà sí orílẹ̀-èdè nàìjíríà ẹ bóyá orin ni bóyá ẹ fẹ́ bá wá sọ̀rọ̀ ọlọ́run ni torí pé gbogbo ẹ̀ náà rè lọ́lọ́run bá fi ló fi jíǹkí wọn ló fi ràn wọn tí wọ́n sì ń ṣe bí olúwa ti fẹ́ ẹ̀yin èèyàn wa ẹ ṣé mo dúpẹ́ o èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rè ilé èkìtì ká tó máa lọ ẹ bá ń kí gbogbo àwọn aráalé kí ẹ sì bá mi dágbére fún wọn lórí ètò gbogbo ẹ̀yin ará alẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá lórúkọ jésù kristi ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ lágbára ọlọ́run àwa ní ọ̀sẹ̀ yìí ẹ wò wá ohun tí ò ní jẹ́ kẹ́ lè wò wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kò ní ṣẹlẹ̀ sí yín àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn ọmọ àtọmọ tèmi àtọmọ tiyín lórúkọ jésù a ò ní dààmú lórí wọn o ẹ ètò yìí náà lẹ ti wò yẹn gbogbo ire tó ń bẹ nínú ètò yìí lórúkọ jésù ọlọ́run á jẹ́ gbogbo wàhálà ìdààmú tó wà ń bẹ láàrin àwọn ọ̀rẹ́ tó bá rí èyí tí ọ̀rẹ́ ń dọ́gbọ́n rẹ̀ nínú ayé mi àti ẹ̀yin lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ náà yíwá àti lọ náà nìyẹn èmi evangelist Tèmítọ́pẹ́ Adélẹ́yẹ aka Dúdúyẹmí mo kí yín wípé tó bá tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa fi ayọ̀ pàdé a ò ní dààmú o. àmì ọlọ́wọ́n bá tó ẹ ṣeun ṣeun ẹ̀yin èèyàn mi a máa lọ lónìí a tún padà níjọ́ mẹ́jọ torí pé ọ̀bẹ báyìí náà níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ níbẹ̀ náà a náà láàmú àwa yìí náà láàmú àbá o ẹ ní gbọ́bi sí wàwa náà ò ní gbọ́bi sí ojú tẹ fi ń wò wá òní fọ́ bẹ́ẹ̀ ni tẹ fi ń gbowó òní dìkò ní tètè náwó sí agbára ṣèdùmarè àwa náà ní tiyín ọ̀rẹ́ yín ọ̀rẹ́ olólùfẹ́ yín èmi ọmọ yín náà ní ìyá àbàdàn yín authentic náà rẹ bí tébù ìyá àbàdàn yín wọn náà ló ní pírẹsẹ̀ntà yín rè asọ̀rọ̀ tẹ̀fẹ̀ tìmọ̀ yájú ọmọ yín rè tìmọ̀ pàṣíwájú bàbá ajímọ̀sára ẹ̀jẹ̀ wa gbogbo yìí kèmí náà ni mò ń dágbére fún yín lónìí pé a máa lọ lónìí a sì padà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba àtẹ̀mí àtẹ̀yìn òun nítorí wa rajà lọ́wọ́ bàbá onípòsí orí wa ò ní burú ohun tí ò sọnù tààrà yín wá kí wọn ní bèrè lọ́wọ́ èmi àti yín lágbára ṣe Èdùmàrè títí ìjọ́ mẹ́jọ tá a tún fi pàdé kásùn láyọ̀ kájí láyọ̀ àní tójú òun dojú kú o ẹ dákun bẹ́ẹ̀ bá dé èṣù ṣeré o èṣù pẹ̀lú ògo ọlọ́run ọba a tún pàdé láyọ̀ níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run ọba ká pàdé láyọ̀ ká pàdé níre ó dìgbà kan náà ó dàbọ̀. thank you